ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọ̀pẹ́ ìyìn ọlá àti ìbàlá fi fún ọlọ́run ọba àìkú ọlọ́run àìṣà ọlọ́run àìdìbàjẹ́ ọlọ́run àìlèyípadà tó ń yí gbogbo padà ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣèyí olúwafẹ́mi ogun ọ̀run yínká ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní ńlá mìíràn láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹkú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ kẹrìnléníogún oṣù kẹjọ ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìyànjú àti òwúrọ̀ yìí náà ni ohun mẹ́ta pàtàkì fún àṣeyọrí apá kẹta ohun mẹ́ta pàtàkì fún àṣeyọrí apá kẹta ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ ni a mú láti inú ìwé ọbadáyà orí ìkíní ẹsẹ̀ kẹta ó dín ní ogún ọbadáyà orí ìkíní ẹsẹ̀ kẹta ó dín ní ogún kí olúwa kí ó túmọ̀ rẹ̀ sí okùn àyà wa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 láti jẹ́ kí ohun tí à ń kọ́ kí ó máa hàn nínú ìgbé ayé wa kí ó sì kí o sì pinnu lọ́kàn rẹ olùfẹ́ láti máa rìn ní ìwà mímọ́. Olùfẹ́ ó jẹ́ hàn gbangba báyìí wípé ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá jùlọ àwọn àgbààgbà wọ́n fẹ́ràn láti máa wà ní ibi ìdẹ̀ra. Wọ́n yan àti máa wà níbi fàájì àti láti máa ṣe àwọn nǹkan tí ayé wọn nì. Wọ́n yàn lékè iṣẹ́ sìn wọn sí Ọlọ́run àti lékè àwọn nǹkan ti Ọlọ́run mìíràn. Olùfẹ́ o ní láti farada ìrora bí o ṣe ń ṣe ohun tí ó yẹ tí ó sì tọ́ nítorí pé ìwà mímọ́ kì í ṣe ohun tí ó rọrùn láti máa hù. Jésù Kristi Olúwa wa pàápàá ó fi ibi ìdẹ̀ra rẹ̀ ní ọ̀run sílẹ̀ láti wá sí ayé yìí láti bá a lè yè jìyà kí ó sì kú fún ẹ̀ṣẹ̀ wa. Bí o wá ṣe ń gbọ́ràn yànjú ìlówùrọ̀ olùfẹ́ yẹ kí o ṣe ìpinnu lọ́kàn rẹ láti máa fi èyí tí ó dára jù rẹ fún Ọlọ́run láti máa lo púpọ̀ àkókò rẹ fún ìsìn ọlọ́run àti fún àwọn nǹkan tí í ṣe ti ọlọ́run ju ohun mìíràn lọ ó sì yẹ kí o kíyèsí olùfẹ́ wípé bí o bá ṣe yàn láti jẹ́ láyè rẹ òun náà ni yóò sọ ohun tí o ó rí gbà wàyí ǹjẹ́ ọ̀nà ta ni ó wà ń tẹ̀lé ṣé ìmọ̀ràn àwọn ìka ni o fẹ́ máa tẹ̀lé ó wá fẹ́ máa rìn ní ìwà mímọ́ bí tàbí o fẹ́ tẹ̀síwájú nínú ọ̀tẹ̀ ṣíṣe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 yóò tún padà wá sí inú ayé rẹ̀ torí pé ohun kan ni láti rí ìdáǹdè gbà àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ni olùfẹ́ láti lè mú kí ìdáǹdè náà kí ó pẹ́ kí ó sì pé láyé ẹni torí náà olùfẹ́ ní láti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ bí o sì ti ṣe léyìí olúwa yóò sì wá ràn ọ́ lọ́wọ́ lórúkọ jésù ohun pàtàkì ẹ̀kẹta sí àṣeyọrí olùfẹ́ náà ni àdúrà kì í ṣe àkókò yìí àbí àsìkò yìí ni ó yẹ kí a máa sun oorun ìsùnkísùn olùfẹ́ torí pé àrí àwọn kan tí ó jẹ́ wípé ó ṣòro fún wọn láti rí oorun náà sùn pàápàá wọn kì í lè sùn síbẹ̀ wọn ò tún ní gbàdúrà olùfẹ́ bí ò bá tilẹ̀ lè gbàdúrà ǹjẹ́ ó yẹ kí o lè máa kọ àwọn orin ìyìn ìbéèlè sọ fún wa pé nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ó ní kí a máa fi ìbéèrè wa hàn sí ọlọ́run gbàdúrà ìpolówó wa yóò ṣí wa níyè yóò jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kí ó kalẹ̀ sí ọkàn àyà wa ká sì jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ ṣe mí ní olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ yín ní orúkọ Jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì olúwa o ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti fi èyí tí ó dára jù nínú mi fún yín kí ìsìn sí yín kí ó sì máa dára sí i ní orúkọ Jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta mo dojúkọ gbogbo ẹ̀mí àìlègbàdúrà tí ó wà nínú ayé mi ní orúkọ Jésù eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí olùfẹ́ ǹjẹ́ mo sọ ọ́ tẹ́lẹ̀ mo sì gbà ní àdúrà wípé olúwa yóò mú kí àwọn ọ̀tá rẹ kó ọ̀rọ̀ wọn jẹ nítorí pé ọlọ́run yóò ṣe ohun wọn tí wọ́n sọ pé kò ṣeé ṣe nínú ayé rẹ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ògùn òyìnká bí ọ̀rọ̀ ìyànjú ìbá ṣe ọ́ láǹfààní olùfẹ́ tó sì jẹ́ alábòkú fún nípa rẹ̀ tí o fẹ́ darapọ̀ mọ́ láti máa bá wa jọ́sìn ilé ìjọsìn wa kí o lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odutola street off eric moore road surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ gbàtíṣẹ́lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjì lọ́sàn-án bí o ṣe wá ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí sìn mo gbàdúrà ìpè ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ kò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.